نسألك يا من هو الله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى أهله وأصحابه أجمعين آمين a tún kí ẹ̀yin olùgbọ́ wa níbikíbi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ ètò tí a pè ní alefik fidin jákèjádò àgbáńlá ayé lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ akójúmọ́ àwọn òní o Allah á jẹ́ ká ṣe púpọ̀ ẹ̀ ọ̀làdùnní bello òní ó kọ tèmi mo sì ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé lọ́gbọ́mọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sí orí ètò ìbéèrè tí màá kọ́ fi ṣíde kó tó di pé àwọn èèyàn wa wọ́n mọ̀ pé wọlé béèrè béèrè kan bí kejì òun náà ni ìbéèrè oníbéèrè kan tó sọ wípé ǹjẹ́ irú ìtanràn téèyàn fi máa tanràn àṣìṣe àbí tó bá fa sábàbí téèyàn fi já rọmọdán téèyàn fi já síyàm ní ọ̀sán rọmọdán òun náà ni ntẹ́yìn ó fi ṣe ìtanràn fún ntọ́ bá fa sábàbí ntẹ́yìn bá fi já síyàmù tó jẹ́ ti sítà ṣàwà àbí ó lè jẹ́ síyàmù monday thursday àbí síyàmù àyàmù bid oníbẹ̀rẹ̀ ìbéèrè bẹ́ẹ̀ pé ṣé irúfẹ́ ìtanràn bẹ́ẹ̀ ni yóò fi ṣe ìtanràn fún ti àwọn eléyìí ẹlẹ́ẹ̀kejì ohun tún ni pé tí obìnrin látàrí pé wọ́n ṣe èélà wọn tó bá wá jẹ́ pé ó jẹyọ nínú Ramadan tí wọ́n wá dín àwọn síyàmù kan tó wá jẹ́ pé lẹ́yìn Ramadan ó wá wù wọ́n tí wọ́n san síta ṣàwà ṣùgbọ́n ó wá kọ́kọ́ sọ pé àwọn kọ́kọ́ ṣe sítàṣàwà síwájú kan tó wá máa san àwọn àwẹ̀ tí wọ́n dìhun nígbà tí wọ́n wà nínú àsìkò tí wọ́n wà hùn ṣé sítàṣàwà ni wọ́n kọ́kọ́ san ni àbí àwẹ̀ tí wọ́n kọ́ dì ni wọ́n kọ́ san bismillah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نتمنى الصيامات والتطوع نعم كي يبي ستة شوال نعم أبي الصيام وجاء الخميس أتوجاتني أبي الصيام أما جمتا ننوسو أجا يهو لجة أبي أيام البيض إجا كتلا إجا كنلا إجا كدوبن تسو جوان ماما tó bá fi lè já sòyàmù yẹn tó bàjẹ́ kò sí ìtaràn kan eléyìí téèyàn ó ṣe tó fara pẹ́ irú ìtaràn tí ẹ̀sìn Islam tó ní ká ṣe tá a bá máa mà tá a bá sòyàmù Ramadan jẹ́ eléyìí ti ṣe ká bọ́kùn lọ́rùn ẹrú tá a bá ní agbára ti ṣe bẹ́ẹ̀ ká sọ sòyàmù sùn méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé tá a bá lágbára ti ṣe bẹ́ẹ̀ ká bọ́ aláìní ọgọ́ta. eléyìí ní í ṣe pẹ̀lú rọmọdọ́nà nìkan ni ẹni tó bá máa ma ba ọ̀kan nínú sùyàmù rọmọdọ́nà jẹ ó ní ìtaràn yìí ń bẹ fún yàtọ̀ sí pé yóò san ọjọ́ nǹkan pàtó padà yóò tún wá ṣe ìtaràn yìí tí ò bá ti wá jẹ́ oṣù rọmọdọ́n nìyẹn bá ti ń kẹ́nu rọ́ṣẹ̀sìn bá máa ma ba jẹ yóò tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ìdí tí ó sì fi tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run náà ni pé tó ń ti pé sùyàmù yẹn àtẹnuwá ni kì í ṣe ọ̀ranyàn tọ́lọ́mọ bá làbọ̀ lọ́rùn yóò tọrọ àforíjì nítorí pé òfin ọlọ́run dá lórí pé iṣẹ́ rẹ tẹ́ ń bá ń ṣe ẹ má fọ ara yín bàjẹ́ hmm. ọlọ́run sọ pé wàlá tọ̀bọ̀ pẹ́lú àmì àlẹ́kùn ẹ má fọ ara yín bá sí ara yín jẹ́ hmm. tí ọba tí wàá máa má bá sí ara rẹ jẹ́ wàá tọrọ àforíjì hmm. lọ́ba tán tí ìbá sì ti ṣe sùyàmù tó jẹ́ eléyìí tó jọ́ràn yàn sùyàmù tó jẹ́ pé àtinúwá ni bí àwọn ìta fi ṣàpèjúwe yẹn yàtọ̀ sípò ní ṣètàn kìí tún ṣe ọ̀ràn yàn ní lórí rẹ pé kò tún san ọjọ́ nǹkan padà mọ́ hmm. kìí sọ̀ràn yàn lórí rẹ pé kò san padà mọ́. wọ́n ní tí obìnrin bá wá jẹ gbèsè Ramadan ó wá fẹ́ láǹfààní àti ṣe sùyàmù ọjọ́ mẹ́fà nínú oṣù Shawwal eléyìí táwọn ibi sọ̀rọ̀ bá àdìyẹ sẹ́lá tẹ̀síwájú tí kòkòrò láti máa ṣe ká lè bá àlàǹfààní pé gbogbo ọjọ́ ayé wa la fi ń kẹ́nu rọ́ṣẹ̀sì fọlọ́. Hmm. wọ́n ní ṣé ó lè ṣe àwọn ọjọ́ mẹ́fà yẹn ṣáájú kó tó di kó san gbèsè eléyìí tí ń bẹ lórí rẹ̀ nínú Ramadan àbí ti Ramadan náà kọ́ mú gbọ́ ṣáájú kó tó di kó ṣe sùyàmù ọjọ́ mẹ́fà yìí Ramadan ọ̀nà lèèyàn san gbèsè rẹ̀ Hmm. ṣáájú kó tó di pé èèyàn wà á láǹfààní àti ṣẹṣọ yáàmù ní ìtọ́jẹ́ náfìlà. Hmm. nítorí pé tá a bá kú ihun tí ọlọ́run ọbọ̀ bí wá léèrè nípa rẹ̀ tó jẹ́ àkọ́kọ́ òbéèrè náà làwọn nǹkan tó lábọ̀ wá lọ́rùn tó jẹ́ kì í ṣe náfìlà ọlọ́run hmm. ọbọ̀ bí wá léèrè lákọ̀ọ́kọ́ náà náfìlà àǹfààní rẹ̀ fẹ́ni tí bá mójútó òun náà ní pé ládàá rẹ̀ fi kún tọ̀ràn àyàn kí ládàá rẹ̀ tí ó fi rú gọ́gọ́ tí ó fi pé tí ó fi jọjú. Hmm. èyí wá ṣe pé násìlà lèèyàn wà hùn rí má èèyàn pa ọ̀ràn yẹn ti. Hmm. téèyàn bá ti wá jẹ́ pé ó ti dà níyàn pé ọjọ́ mẹ́fà nínú Shawwal lòun kọ́kọ́ mú gbọ́ná tó ń ti pé gbèsè àwọn ọjọ́ kan bẹ lórí òun nínú Ramadan òfin ọlọ́run dá lórí wípé eléyìí tó ṣeun hmm. ìgbára gbóná sì palẹ̀ mọ́ni kò ì tí ì ṣe sèyáàmù ọjọ́ mẹ́fà ń gan alára hmm. ó dìgbà tó o bá tó kọ́kọ́ san ọ̀ràn àyàn tó jẹ́ gbèsè rẹ̀ náà hmm. ìgbà náà làyè tó wá gbọ̀n láti ṣe náfìlà. Hmm. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight fáwọn tó ń bẹ ní ọ̀nà tó jìn rere láwọn ilẹ̀ òkèrè yíká gbogbo àgbáńlá ayé nọ́mbà tí ẹ̀yin máa pè wọlé sí rẹ̀ o plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. Hello. Aleykum salaam wa rahmatulah ọkọ yín. Akọ́lá Jímọ̀. Ẹ ṣe màmá. Náà ọjà sọ̀pọ̀ rẹ̀. Àmì kí ni ìbéèrè yín? Ọkọ mi ni Sẹ́rífàtù Abdulsalam látòkè Wédè Ògbómọ̀ṣọ́. Hmm. Ẹ dákun béèrè méjì mo fẹ́. Àkọ́kọ́. Béèrè ní àkọ́kọ́. Wọ́n sọ pé kí obìnrin ọmọ máa fi kàkà símẹ́ǹtì sí òun. Hmm. Mo wá fẹ́ béèrè pé ṣé tí obìnrin máa ń fi òwú sí òun sẹ́yìn ò lẹ́sẹ̀. Hmm. Béèrè mi kejì ni pé èyí ò ṣe nǹkan. Wọ́n wá ń tì wọ́n wá padà yìí ṣùgbọ́n tó sì ń bá ti wá lẹ́nu tó ló ṣe nǹkan ọkàn rẹ̀ yóò wá mọ̀ bàjẹ́ gbogbo ìgbà yóò wá mọ̀ sunkún kí ni nǹkan tó lè ṣe tọ́lọ̀ fi lè gbé kúrò lọ́kàn rẹ̀. tó ọ̀dà alhamdulilayi àkọ́kọ́ òfin ọlọ́run dá lórí pé a gbọ́dọ̀ fi nǹkan kan kún hmm. attachment hmm. èyí yòówù ó lè jẹ́ nínú tí wọ́n máa fi kún tí ó fi gùn ju bó ti ṣe máa lọ hmm. haram ni lábẹ́ òfin ọlọ́run kódà gan kabiratun minal kabair hmm. ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá hmm. nítorí pé ànábì sallallahu alayhi wa sallam ó ní la'ana Allahu al-wasila wal-mustawsila ọlọ́run láàánà ìyá dèrè àbẹ́ni tó ń ṣe sàlóun tí ń bá wọn fi nǹkan kún àtẹnitọ́ tọrọ pé kí wọ́n bọ̀ hmm. kejì wọn lọ́lọ́run láàánà tó máa ń sọ pé ọlọ́run láàánà èèyàn ìtumọ̀ rẹ̀ ní pọ́lọ́ wọn bó lè jìnnà sí kẹrẹ̀ hmm. irun rẹ̀ ti dáa tó bọ́lọ̀ ti ṣe fún ọ ó ti ṣe yí ọ gan náà lọ́lọ́wọ́n bá ṣe ọ òbúkátà hmm. kò túnra rẹ̀ dá wọ́n sì fi kọ́run rẹ̀ arábìnrin kan wá bá nàbì sallallahu alaihi wasallam ọlọ́mọ yìí ti dàgbà tó lọ́kọ hérehère báyìí sì nínú orí rẹ̀ rí ṣé àwọn ò lè fi nǹkan kan kún un rẹ̀ bí àbí káwọn kú bá gbé wíìgì orí hmm nítorí yọ ọlọkọ anabi sallallahu alaihi wasallam ní la'ana Allahu al-wasila wal-mustawsila Ọlọ́run láàánú ẹni tó bá bá yín fi kún Ọlọ́run láàánú ẹni tó tọrọ ọkùn ọbọ fi kún. Hmm. ẹ wá ní sáà lè fi rọ́bà bòwò sáà lè máa fi kórun rí kò sí nǹkan tó burú pé kóbìnrin ó fi rọ́bà bòwò kó fi kórun lópin ìgbà tó bá ṣe é pé àwọn májẹ̀mú yìí pé májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ni pé wọn ò ní fòwú fi kún irun kó fi gùn ju bó ti ṣe wà lọ. Hmm. nítorí pé ó níbi tí irun yín gùn dé tí wọ́n bá ń ba yín kó wọ́n á lè pé irun eléyìí kò gùn tó àwọn yòókù wọ́n wàá gé òwú àbí kí wọ́n gé rọ́bà lọ́nà tó fi jẹ́ pé wọ́n fi sọ́pọ́tù irun eléyìí tó kúrú yìí hmm. tí ó fi bá àwọn yòókù dọ́gba hmm. wọ́n wàá ṣẹ̀ṣẹ̀ tún wé rọ́bà mọ́ náà irun tó bá ṣe báyìí ìyẹn ti wà bẹ́ẹ̀ kọ́lọ̀ ńlá nìyẹn ẹlẹ́kejì òun náà ní pé tóbìnrin ọba tí wọ́n á fòwò àbí rọ́bà tí ọba fi kó ọrùn nítorí yẹ kó ṣe òun náà ní pé kó rí dájú pásìkò tóun fi rọ́bà àbòwò kó ọrùn òun wà nínú pòǹsì nǹkan sùn hmm. àbí ẹ̀jẹ̀ bí máa ń jáde láàárọ̀ òun lédè kúkúrú àsìkò tóbìnrin tí ò ní ṣe sọ̀lá hmm. nítorí tẹ́gbà ti ṣe sọ̀lá òfin ọlọ́run dá lórí pé kẹ́ fomi pa orí yín kọ́ kárí hmm kò sì sí bá ṣe fòwú kórun àbí rọ́bà fi kórun tí ó fúnni láǹfààní àti fomi parí kọ́kárí hmm. nítorí pé yóò di omi lọ́nà níbi àti kárí gbogbo orun orí ẹni. Hmm. àyàfi tó bá ti kíkẹ́ bá fòwú kórun àbí rọ́bà fi kórun tẹ́ ẹ̀ sì ṣe nǹkan sùn ẹ máa tu ní gbogbo ìgbà tẹ́ bá ti fẹ́ sàlùwàlà tẹ́ bá ti wá sàlùwàlà tán ẹ tún lè kó padà hmm. tẹ́ bá tún sàlùwàlà mi ẹ tún tù wọ́n ní ẹnìkan fẹ̀sùn ṣíṣe nǹkan kankan nìkan tó ń tiẹ̀ òṣìṣẹ́ hmm. tó ẹni tó wá fẹ̀sùn kàn yìí ọkàn rẹ̀ wá ń bàjẹ́ ní gbogbo ìgbà lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án bó tilẹ̀ jẹ́ pé tí wọ́n fẹ̀sùn pípọ̀ ńlọ mu tí wọ́n fi kàn án ọlọ́run ti ṣe ń rírí. Hmm. gbogbo ìgbà tí ó bá ti wá rẹ́ni tí ó fẹ̀sùn kàn yìí ọkàn rẹ̀ máa bàjẹ́ hmm. ọkàn ẹni tí wọ́n fẹ̀sùn kàn máa bàjẹ́ so kí ni nǹkan tó lè ṣe kò sí nǹkan tó lè ṣe ju kó máa dúpẹ́ fọlọ́n lọ nítorí pọ́lọ́n ọba ti fọ́ ma bọ́lọ́n bá sì ti fọ́ ni ma àbùkátà láti tún máa fapá dánú máa jà má hmm. nítorí pé wọ́n fẹ́ sun olè kan ìwọ ò ti jáde ọlọ́run fúnra ara rẹ̀ lọ́fọ̀ ọma kí lọ́wọ́ àpọ̀lọ́ ọba ò tí ì ṣe fún ọ ní dáadáa hmm. tó bá sì jẹ́ pé ẹni tó fẹ̀sùn kàyàn ni ló ṣe pé gbogbo ìgbà tó ń nàbà ti rẹ́ni tó ń fẹ̀sùn olè kàn hmm. ọkàn rẹ̀ máa bàjẹ́ kó ń fẹ̀sùn olè kàn ó sì padà dájú pé nǹkan lọ jalè hmm. ọtọkọ kan tí ọba jẹ nítorí pé ọfẹ sún tí ọdọ lójú kan mọ làkejì rẹ hmm. sọ wà lọ túba lọ́dọ̀ rẹ ní pàápàá tútúba ẹnu tó gbójú jẹjẹ tó fi fẹ̀sùn kàn ó fi gbolẹ̀ wájú ẹ hmm. kó foríjìn ọkọ yá fi rẹ aláforíjìn lọlọ. ẹ̀lọ́. Ẹ̀lọ́ salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Ó kọ yín ibi ẹ ti ń pè é abdulrahman láti singapore. láti singapore tó kí ni ìbéèrè yín o. fẹ́ bí àwọn ṣẹ́ẹ̀kì wa pé tí obìnrin bá jẹ ramadan mhm. bẹ́ẹ̀ ni ó jẹ ramadan gẹ́gẹ́ bí rẹ̀ pé ó sì ó ó tẹ́kì ó lọ́wọ́ ṣáà yẹn pé ó ti bímọ pé kò ráyè sọ ramadan yẹn tó ti di ramadan yẹn bí ó ti lọ yìí mhm. ramadan tàbí sọ yìí ṣùgbọ́n pẹ̀lú ìgbọ́nà ìgbà ó gba ramadan ọdún tó lọ yìí nígbà pé tó ó ti wá ó ti wá ṣe títàṣà wá àti ti ramadan yìí tó but agbẹ́nu ansa tí ìdáhùn wọn sọ sí ṣé ìdáhùn yẹn ó kọ́kọ́ àìrí ìṣèjọba ìpínlẹ̀ àwùjọ lẹ́yìn ramadan ilé yìí lẹ́yìn títàṣà wá yìí ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ramadan sí láti rẹ̀ láti sọ ibi ìpínlẹ̀ àwọn rò pé ṣé ìdáhùn rẹ ṣé ó bọ́sí títí kìí pé títà tàbá tó ti gbà pé ó kàn ó kàn gbà dàlẹ̀. naam ọ̀dà inṣàlá naam. alhamdulillah ìbéèrè tẹ́ ṣe ó pàtàkì hmm. so ìdáhùn rẹ ni pé gbàtíyàn ti jẹ gbèsè rọmọbọ́ọ̀nà tọdún tó ti lọ lọ́n hmm. so látàrí pé èèyàn lóyún rọmọbọ́ọ̀nà tọdún yìí wá dé kò láǹfààní àti gbà lẹ́yìn ìgbà tó bímọ nítorí àwọn àdíwọ́ kọ̀ọ̀kan. Mm. títí rọmọbọ́ọ̀nù àtọ́dún ìfìdé hmm. ó sì ṣe rọmọbọ́ọ̀nù ọdún yìí dáadáa. lẹ́yìn rọmọbọ́ọ̀nù tọdún yìí ọwọ́ afẹ́ ṣe ṣùyàmù ọjọ́ mẹ́fà nínú ṣàwọ́ọ̀lì tá a wà nù rẹ̀ yìí. ǹjẹ́ tó bá wá sí ọjọ́ mẹ́fà yẹn láì tí sọ pé ó gbára gbóná lásán ni torí tó jẹ́ ọ̀ràn yẹn ṣáájú kó tó di sí tẹ̀sán nítorí pé gbèsè rọmọbọ́nà ọba àpẹ́jù bẹ́ẹ̀ lọ ojúlówó gbèsè ni tọ́lọ́wọ́n bó bí wa léèrè hmm. nítorí pé ọ̀ràn èèyàn tọ́lọ́ ńlá bọ̀ wá lọ́rùn ni kò síbi tá a lè yẹ sí hmm. eléyìí ńlá àmójútó àwa tá a lágbára tá a lókun tá a lè ṣe sí tẹ̀sán hmm. rọmọbọ́nà tó jẹ́ ojúlówó ọ̀ràn yẹn lọ́yẹ̀ ká kọ́kọ́ mójútó ná. bí sítọ̀ ìṣàwọ̀ àlùbá bọ́mọ wa lọ́wọ́ látàrí pé àsìkò tá a ráyè sí iná là ń fi ń san Ramadan àti sẹ́yìn kọ̀ wá fún alamfani lati láti ṣe sí tẹ̀sẹ̀wáàlì. Hmm. ọlọ́run ọba náà ló máa ń pín ọlá. Hmm. táàní àwa bá dáa yóò pín ọlá yóò pín kàn hmm. tó ń tipa lè má láǹfààní àti ṣe àṣelọ́lá yẹn. ṣùgbọ́n ojúlówó ọ̀ràn yẹn a gbọ́dọ̀ fi ráre. torí ẹ̀ irú obìnrin bá ń pípé ní báyìí san àtọ́ jẹ gbèsè rẹ̀. ṣùgbọ́n Naam. Hello. Hello. Hello. Ìyá ó ti já o. Hello. Asalaamualeykum. Wa aleykum salaam wa rahmatulah. Ó kàn yín bí ẹ ti ń pè yìí. Mo kò sọ mi láti jẹ náírà. Sọ kí ni ìbéèrè yín? Ìbéèrè mẹ́ta ni. Sọ ìbéèrè àkọ́kọ́ ni pé eh, àwọn medical students mhm. wọ́n máa ń fi òkú wọ́n máa ń fi àbí wọ́n máa ń ṣe practical mhm. pé òkú èèyàn kí ni ìdájọ́ Islam nípa. bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ni pé ní ọ̀pọ̀ ìgbà àwọn obìnrin wọ́n máa ń ní ṣáàtì kan lójú ara bọ́ iṣẹ́ yẹn kì í ṣe pé báyà yẹn ní sexual tí mhm. irú ìṣẹ́jú bẹ́ẹ̀ tó bá jáde kéèyàn máa ọ máa bùkátà kéèyàn fomi sọ tó yé aṣọ kéèyàn tó lè ṣèṣọ́ là. ẹ̀kẹta bẹ́ẹ̀ lẹ́kẹta ni àwọn tó ń tajà mhm. nígbà wa tí ọjà tó wọ́n lọ́mọ wọn lọ́wọ́ ní tẹ́ǹ gbà tí wọ́n rà lé wọ́n ti rà lé ìdínwó tí wọ́n wá padà wá wọ́n mọ́ wọn lọ́wọ́ ṣé bí wọ́n bá fẹ́ tà ṣé wọ́n máa máa tà ní owó ìdínwó yẹn ni àbí máa tà ní bó ṣe wọ́n yẹn. alhamdulilayi lábẹ́ òfin islam ọlọ́run bá pọ́n mi èèyàn lé púpọ̀ hmm. ọmọ èèyàn bọ́lá ti ṣe pọ́n léyìn iná lọ fà ló fi jẹ́ pé tí bá ń sáré ọ̀nà yẹn ló jẹ́ pé kọ́ wá ògùn hmm. sí nǹkan tí bá ń ṣe nítorí pọ́lọ́ wọn bá kó sọ àmọ́dì kankan kalẹ̀ àfi kọjá pọ́ sọ̀wọ́sàn kalẹ̀ pẹ̀lú ẹ̀ hmm. àlàyé rẹ̀ yé ẹni tó yé ó sì sókùnkùn sí ẹni tó sókùnkùn sí hmm. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀sìn Islam lábẹ́ pọ́ wá pọ́n mi yàn lé kò gbà pé ká máa fi ọmọ èèyàn ká máa fi kọ́sẹ̀ kọ́ wá gbópo èèyàn ká gbé síwájú ọjọ́ pa àwọn abọ̀ sí hóhò àwa máa wò ó pípé ibi báyìí là ń ṣàlàyé lónìí so ó tún lè débi pé wọ́n tún mọ́ bẹ́ẹ̀ wọ́n tún lè bú ń ta wọ́n sọ pé àwọn layers ẹran tí ń bẹ́ ń ta layer bíi mẹ́ta ní sẹ́rí layer àkọ́kọ́ sẹ́rí layer kejì sẹ́rí layer kẹta àwọn àgbéká lórí àgbéká lórí àgbéká ara hmm. ìgbà míì gan lè bẹ́ ń kùn wọ́n bá wọn fẹ́ ṣàlàyé bóò ni ìfun tẹ́rẹ́ wà bóò ní fún tó nípọn wà. Hmm. àwọn dókítà làyẹ̀ ń bọ ní kíndìnrín máa jókòó sí nítorí sí pé gbogbo ẹ̀ náà ló kọ páńkọ́ mọ́lẹ́kọ̀ọ́ hmm. àní tí ń fìyàn àfi sẹ̀sìn hmm. ẹ̀sìn Islam ò sì gbà kó ń fìyàn sẹ̀sìn lábẹ́ gbogbo bá ti lè wù kọ́ wá rí tẹ ẹ bá lẹ̀ lè kọ́ ẹ̀kọ́ nípa ìtọ́jú aláàárẹ̀ yìí àfi kẹ́ ẹ lu ara òkú Islam ò gbà kó lo ara òkú mùsùlùmí nítorí pé mùsùlùmí ẹni àpọ́nlé ni bóyá ń bẹ láyé àbò ti eléyìí bó ti ṣe hmm. ní àwọn omi tó máa ń jáde gba abẹ́ àwọn obìnrin láì jẹ́ pé ní ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin hmm. bẹ́ẹ̀ kò sì jẹ́ pé jáde lára wọn hmm. àbí nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ tí pé lọpọlọpọ gbà nǹkan ń jáde ara wọn. so ìdájọ́ ni àwọn nǹkan ti ń jáde yìí lónìí lábẹ́ òfin ọlọ́run gbogbo nǹkan tó bá ti lè jáde lábẹ́ obìnrin hmm. ìdájọ́ pẹ̀gbin ló ní àyàfi mani eléyìí tó ṣe kófin ọlọ́run dá lórí pé ètò dọ́gba jù ni pé kìí ṣẹ̀gbin hmm. ètò dọ́gba jù ni pé kìí ṣẹ̀gbin ìdí ni pé Aisha radiyallahu anha ó lóun máa ń fi èékánná ha mani kúrò lára sọ anabi Muhammad sallallahu alayhi wa sallam hmm. lẹ́yìn ìgbà tó bá ti gbẹ àmọ́ tó ń bá rí ní tútù òun máa fomi fọ̀ ajẹ́ pé ìdájọ́ rẹ̀ dàbí ìkùn hmm. tíkun bá ń bẹ lára aṣọ tó bá ti gbẹ ẹ̀rì pa fìkan náà ha dànù hmm. tíkun bá sì ń bẹ tútù ọkàn máa kórìíra rẹ̀ hmm. èèyàn fòmí fọ̀ dànù tó bá yẹ pé ẹ̀gbin bí ìgbẹ́ bá ní ìhà ìgbẹ́ kúrò lára aṣọ lẹ́yìn tó ti gbẹ má sọ lára kọ̀ọ̀ràn àyàfi kéèyàn fọ̀ dáadáa kéèyàn rí i pé ìgbẹ́ ń kúrò lára aṣọ nǹkan torí èyí tó dọ́gba ni pé màní tọ́lọ̀ rẹ̀ fẹ̀dọ́ mi omi gbọ́lọ́gbọ́lọ́ hmm. kìí ṣẹ̀gbìn tó kìí ṣẹ̀gbìn ṣùgbọ́n kò sí bí òsè jáde tí ò ní pẹ̀lú ẹ̀gbin jáde hmm. nítorí pé n tí máa bá rìn òun náà ni mẹ́rì hmm. ẹ̀gbin sì ni mẹ́rì tí ò sí iyèméjì nípa rẹ̀ ṣùgbọ́n mà ní ìfúnra rẹ̀ òun ìṣẹ̀gbìn lédè kúkúrú nítorí tí wàá jáde lábẹ́ obìnrin obìnrin tó bá ti rí pé nǹkan jáde lára ọ̀bẹ lọ́lọ́ tábà gbogbo tí nǹkan bá sì yí bí pátá rẹ̀ lọ́lọ́ fọ̀ dáadáa sẹ́yìn ìgbà náà ni wàá sálò àlà tí o sì sọlẹ̀ à. wọ́n ní téèyàn bá ń tajà téèyàn rà lásìkò ẹ̀dínwó hmm. tí o sì wo wọ́n máa kó pamọ́ hmm. ń tà ṣùgbọ́n làwọn bá ní kọ́mẹ́tì rí tàtán títí ọjà yìí ó fi gbówó lórí ó fi dàn wọ́n gógó ṣé ìta pọ́pọ́ ló ń rà ní ọ̀mà ta ni àbí ìta kó ti gbówó lórí ó ti wọ́n gbogbo bá ṣe lè wù lọ́ta ló lè ta Hmm. bó bá tà lẹ́wọ̀n owó kò sẹ́lọ̀ tó hmm. bá sì tà lẹ́dínwó nítorí pé ń sàánú àwọn èèyàn ló hmm. tún gba ládàá rẹ̀. hello. aleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹ ti ń pè yìí. tọ kí ni ìbéèrè yìí. Ìṣúná ìṣèlú ṣé pé bá kí ni tí ìbára sí ìṣòro ìṣòro ìṣòro ìṣòro láti ń bọ̀ kí ẹ bá gbọ́ sókè òfin àwọn aláṣọ nàìjíríà yìí kàn máa lọ sí ìṣòro kan tí ẹ bá ti ẹ bá ti ètò ìgbésẹ̀ wọn sókè tí ẹ kì í di. àfẹ́yìntẹ́ ní ìsàmìlà ó wà lára orúkọ tí wọ́n lè sọ ọmọbìnrin. Islamiyah. Islamiyah orúkọ lè ṣe é ṣé mo lè sọ ọmọbìnrin. Alhamdulilayi ní ìgbà tí a bá ti gbórí sókè láti rò pọ̀ tá a gbọ́wọ́ sókè nígbà tá à ń gbórí sókè yẹn. تالت سمع الله لمن حمده ربنا ولك الحمد تاوافي ما لو سفوري قال واني ساب بوا اباني بوا ما اني بوا سوكي ما نبتا ما لو سفوري قال إليه ننتواني من حديث عبد الله بن عمر ابن الخطاب رضي الله عنهما إليه تمام البخاري التامامي بجادي يبقى نبي كي بوا سوكي ما لو سفوري قال يعني تنتواني من حديث مالك ibn al-Huwayrith radiyallahu anhu nínú àdìsí tiẹ̀ kana an-nabiy sallallahu alayhi wa sallam yarfa'u yadayhi fi kulli khafdin wa raf'in fi as-salah. ọlọ́nàbí máa ń gbọ́wọ́ sókè ní gbogbo ibi tí bá ti ń gbórí sókè àti gbogbo tí bá ti ń gbórí lọ sílẹ̀ nínú sọ̀dá. Malik ibn al-Huwayrith nù. so ṣùgbọ́n ìta farama ni hadith Abdullahi ibn Umar tó sọ pé ànábì kì í gbọ́wọ́ sókè hmm. tí ó bá ti lọ sí ìforíkalẹ̀ kì í sì gbọ́wọ́ sókè lẹ́yìn ìgbà tó bá ti forí kalẹ̀ tó wá gbórí sókè láti forí kalẹ̀ kì í tún gbọ́wọ́ sókè ní ìjókòó hmm. kì í tún gbọ́wọ́ sókè ní ìjókòó nígbà tí ó tún forí kalẹ̀ lẹ́ẹ̀kejì hmm. so ẹ kàn máa gbọ́wọ́ sókè tẹ́ bá bẹ̀rẹ̀ sọ́láàtì ẹ tún máa gbọ́wọ́ sókè tẹ́ bá fẹ́ rùkú hmm. ẹ tún gbọ́wọ́ sókè nígbà tẹ́ máa ń nàró láti rùkú lọ́ba tán àyàfi tẹ́ bá dìde lọ sí rákẹ́lẹ̀ Allahu Akbar ẹ gbọ́wọ́ sókè eléyìí jẹ́ bó ṣe wọ́n ní islamiyya tá hmm. a lè sọ ọmọ wa bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ hmm. a lè sọ ọmọ wa ní islamiyya a lè sọ ní muslim hmm. a lè sọ ní muslima kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. hello ìyá ìjà hello. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Ó kàn yín ìbéèrè yín. Orúkọ mi ni Ibrahim Sani Haruna látọ̀dọ̀ Ògbómọ̀ṣọ́. Naam, kí ni ìbéèrè yín? Mo fẹ́ fi dọ̀tún ní béèrè. Ìbéèrè aláwọ̀kọ́ ni pé lórí ọ̀rọ̀ àwọn obìnrin pa pẹ̀fún pé wọ́n ní Ìsìlámù faramọ́ kí wọ́n lo pẹ̀fún jáde. Mm-hmm. Ṣé fáwọn kírìmù kan wà sọ pé normal cream bíi Fastlin nǹkan kan yẹn sọ pé àwọn gangan ni ó dùn sọ pé ó dùn. Ṣé mm-hmm. tí obìnrin bá lò sí kò tún ní máa gbé òun ló jáde látara wọn wà nìyẹn ẹ kéde ni pé bóyá èèyàn fún ọmọ látàmẹ́ntì nìyẹn èèyàn wá fún ní táìmù pé kọ́sọ̀ méjì ní táìmù báyìí ọmọ yẹn wá lóòt láti sọ mi ẹ̀ dẹ̀ ti ní nípinnu pé èèyàn ní bá máàkì ẹ̀ mọ́ látàrí pé pẹ́ kó tó sọ mi bọ́lá wá ń fi wà ọlọ́run bẹ́ẹ̀ pé á ah, dákun torí ọlọ́run dákun tó sí kéèyàn yí ìpinnu padà ni àbí kéèyàn jàǹbá àdéhùnbá yẹn. ọ̀dà <laughs> alhamdulilayi àkọ́kọ́ gẹ́gẹ́ ṣe wí ni òfin ọlọ́run bá kò gbà wípé kí obìnrin kan máa lo lọ́fíńdà jáde nílé rẹ̀ hmm. nítorí pé kí ta ló fẹ́ fi pàkíyèsí tó bá fi lọ́fíńdà sára ìwà arábìnrin hmm. tó fẹ́ fi pàkíyèsí àwọn àlè ni àbá fẹ́ fi pàkíyèsí ẹni tó fẹ́ kó mọ̀ ọ́ lálẹ́ hmm. nítorí pé òfin ọlọ́run bọ̀ gbà kóbìnrin kó fòfin lọ́fíńdà sára lọ́nà tó sì pé tó bá kọjá agbára àwọn èèyàn wọ́n tuntun wọ̀ wọ́n tuntun wọ̀ nínú hadith obìnrin tó bá ti bẹ́ẹ̀ tó fi lọ́fíńdà sára bẹ́ẹ̀ hmm. tẹ́ni ọkọ̀ dágbára rẹ̀ tó tún kàn wò lẹ́ẹ̀kan sí pé àà wọn kọ ìdájọ onízìnnà fún obìnrin yẹn hmm. kọ́lá ẹlẹ́dàá kó ṣàánú wa. so wọn á ní àwọn àpárá kan sì wà bẹ́ẹ̀ náà tó hmm. fi para wò mí kó mi wò làwọn náà ń jẹ́ so bó wa nírú àwọn àpárá náà wọn náà ní gbogbo àwọn àpárá eléyìí tó lè mú kó orí ọkọ rẹ̀ ó fò sẹ̀ eléyìí tó lè mú kó orí ọkọ rẹ̀ kọjá pọ̀ sánà àti àwọn lọ́fíńdà bẹ́ẹ̀ wọ́n máa lò nínú ilé fọkọ rẹ̀ ni nítorí pé ọkọ rẹ̀ òun náà lẹ́lẹ́tọ̀ rẹ̀ òun náà lẹ́ni yẹ kó o máa ṣe fún hmm. ó máa dùn kó máa wù kó máa tún àwò hmm. kìí ṣe fáwọn ewu wa ni kí obìnrin wà ọkọ tó yẹ àlùbọ́sà àti ni wọ́n máa gbọ́ lára rẹ̀ hmm. nígbà bá fẹ́ jáde ni wọ́n á lọ wá àwọn lọ́fíńdà kan afá bẹ́ẹ̀ hmm. pé láti bíi mítà ọgọ́rùn èèyàn ti máa gbóhùn ránṣẹ́ pé ta ló fẹ́ léyìí sára. a'udhu billahi minash shaitanir rajim. Hmm. wọ́n ní tá a bá fọ́ ọmọ níṣẹ́ wípé kọ́kọ́ nǹkan kan tọ́mọ wa jẹ́ wípé a ti sọ fún kíkọ̀ gbọ́dọ̀ pẹ́ àti wọ́n á sọ pé ní tó bá kọjá àgbà báyìí o àní gbàwé lọ́wọ́ rẹ̀ dípò pàbà fàmì sí ọmọ kan nwa pẹ́ wọ́n ń fẹlọ́ ń bẹ̀ wá ká gbà kábọ̀ ń ṣàtúnṣe rẹ̀ nítorí dáa náà ní pé ká gbà hmm. nítorí pé náà ń fẹ́ kúrò fún wa. ká gbà kọ́dà kó fi pé ọtí búra pẹ́ nígbà ẹnu kẹ́ẹ̀ka tó ẹ hmm. wàá máa sọ àti máa búra jọ mi. Hmm. ìtàn san náà ni irú mọ́dù kọ́ọ̀pù tá a máa fún yàn ní zakatul fitri yẹn oúnjẹ tútù mọ́dù méjì méjì hmm. àbí kẹ́ ẹ dá sọ sí aláìní mẹ́wàá lọ́rùn hmm. so àbí kí ẹ bọ́kàn lọ́rùn ẹrú hmm. ẹ lè ṣe gbogbo ẹ ẹ sì sùn yá àmọ́ ọjọ́ mẹ́ta èyí á máa halẹ̀ mọ́ ọmọdé àmọ́ ká máa fi búra kún ká máa sọ ara bú ọlọ́run wà sọ́bù ẹ̀yìn máa nàkùn ẹ sọ àwọn àbúrò ayọ̀ ẹ má máa búra ń bùkọ́ bù tọ́rọ́ lọ́n tóbi kọjá bẹ́ẹ̀. Hmm. ọmọ wa gbọ́n púpọ̀ ó ní mo fọlọ́n bẹ̀yìn hmm. mo fọlọ́n bẹ̀yìn kí ni ọba tó fi bẹ̀yìn. kí ọ̀sán lọ. ẹ gbà láàrin hmm. ẹ gbà náà. zero nine zero five one six four five four three eight ọ̀dà ẹja mọ́lẹ̀ yìí náà ẹ lọ́wọ́ òun ti wọlé. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Wọ́n kọ yí ìbéèrè yín àti ibi ẹ ti ń pè. Orúkọ orúkọ mi Kamaldeen Abdulkareem Niger Republic kí ni ìbéèrè yín. ìbéèrè mi alákọ̀ọ́kọ́ mo fẹ́ béèrè lórí jẹ́mú sọ́láàtì tó máa jẹ́ irun pọ̀. Hmm. lọ́pọ̀lọpọ̀ ọ̀gá ní ẹ̀rọ alóbíkéjì bá tú asáwà máa ń jẹ zero àti asẹ́pọ̀ hmm. àbí mọ́bìlì àti ṣáì ṣùgbọ́n obìnrin ẹ̀ ló padà rọ̀ mọ́. ẹ̀kejì. ẹ̀ló. ẹ̀kejì. dákẹ́lẹ́ nígbà míì nígbà mìíràn ìgbé lè mọ fún wẹ́líwẹ́lí àwọn èèyàn á jẹun pọ̀. tó hmm. àbí tí a bá tún wà nínú ìrìn àjò náà lọ́pọ̀lọpọ̀ gbà á mọ́ sábà jẹ àwọn ìrìn yẹn pọ̀. òun ni mo fẹ́ gbọ́ ìdájọ́ rẹ̀ níta lọ. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run ká pa aṣọ láti ká papọ̀ ọgbọ́hùr hmm. àti asọ magreb àti ìṣá anabi sallallahu alayhi wa sallam ó ṣe bẹ́ẹ̀ níjọ́ àárọ̀ fẹ́ ọ̀pá sọ̀látò bọ́hùr ọ̀pá pọ̀ pẹ̀lú ti asr hmm. ní àkókò sọ̀látò bọ́hùr torí kí ayò lè bá gbà wọn láti dúró pẹ́ sàdúà hmm. ní ọjọ́ ńlá yìí bẹ́ẹ̀ náà lànàbì sallallahu alaihi wasallam tún ṣe ní alẹ́ ọjọ́ ọdún ní Muzdalifa hmm. níbi tó tún ti pa sọ̀látò magrib àti sọ̀látò ìṣá ọ̀pá méjèèjì pọ̀ ṣùgbọ́n pípapọ̀ tó pa àwọn sọ̀látì yìí pọ̀ ọjọ jam'an wa qasra ọpa wọn pọ̀ ó tún gbé wọn kúrú sọláàtì tó jẹ́ rákà mẹ́rin mẹ́rin bíi zuhur àti asr ó sì wọn rákà méjì méjì ó sì tún pa wọn pọ̀ eléyìí tó jẹ́ magrib àti ìṣáì magrib rákà mẹ́ta tiẹ̀ náà ni àwọn sì ń pe magrib ní sọláàtul hadir hmm. sọláàtì ẹni tó wà nílé ẹ bá wà lórí ìrìn àjò wọn èyí dín kù tiẹ̀ hmm. so sọláàtul ìṣá lórí ìrìn àjò anabi sallallahu alaihi wasallam ó tún máa ń pa sọláàtì pọ̀ lóhùr àti asr hmm. magrib àti ìṣá jam'an wa qasra ó máa ń pa wọn pọ̀ ó tún máa ń gé àwọn oníraka mẹ́rin kúrú sí raka méjì méjì. Hmm. sọ ṣùgbọ́n nílé nílé tá a lè ti torí òjò tàbí nǹkan míì ká pa sọláàtì pọ̀ bí pípa pọ̀ lásán láì jẹ́ pa gé wọn kúrú bẹ́ẹ̀ ni àwọn olùmẹ̀sìn Islam iná ni wọ́n sọ wípé a lè pa sọ̀láàtù magrib àti sọ̀láàtù làkìṣá a lè pa wọ́n pọ̀ tójò bá ń rọ̀ hmm. tójò bá ń rọ̀ bó tilẹ̀ jẹ́ pé àárí àkọọ́lẹ̀ látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam kó ṣe bẹ́ẹ̀ nílé àárí hmm. kó ṣe bẹ́ẹ̀ nílé ntọ́kàn wá nínú hadith abdullahi bin abbas radiyallahu anhuma eléyìí táwọn olùmọ̀ nípa hadith gbogbo tí wọ́n gbé jáde hmm àfàwọn díẹ̀ ọ̀nà nípa nàbì sallallahu alayhi wa sallam ó pa sọ̀látò bọ́ọ̀r àti asùn ó pa pọ̀ magrib àti ìṣà ó pa wọn pọ̀ ní madina hmm. láì jẹ́ kó jọrọ̀ láì jẹ́ kó gún wa láì jẹ́ kó di kàwa. ìgbà tí wọ́n bí anábì sallallahu alayhi wa sallam léèrè kékin ló dé àbí wọ́n bí ibn abbas léèrè kékin ló wọ́n ní li alla yaj'ala ala ummatihi haraj torí pé anábì ọ̀fẹ́ la wàhálà bọ àlùmọ́ rẹ̀ lọ́rùn àwọn olùmọ̀nífẹ̀ẹ́ ìsìn fúláwọn sọ pé ìgbà tí wọ́n ti dárúkọ òjò nínú sábàbí bí hmm. ajẹ́fọ́jọ ń bẹ nínú sábàbí tá a lè ti torí rẹ̀ paṣọ láti pọ̀. ṣùgbọ́n pàmẹ́bí sọ̀rọ̀ bá àṣẹ làwọn apaṣọ láti pọ̀ láì nídìí hmm. eléyìí ni nǹkan àbẹ́rẹ́ ọ̀pápọ̀ láì nídìí sẹ́mi hmm. pàwọn ní ìsìn ìkọ̀tọ́ kákan paṣọ láti pọ̀ láì nídìí eléyìí ló falàdé fèé fi bí ọ̀rọ̀ tó pọ̀ lọ́dọ̀ àwọn olùgbà. lédè kúkúrú ẹ lè pa sọ̀lẹ́tùl àti sọ̀láàtì làìṣá kẹ́ papọ̀ nítorí òjò tí ń rọ̀ hmm. òjò yìí sì gbọ́dọ̀ jójò tí ń rọ̀ gidigidi hmm. bẹ́ẹ̀ làwọn olùmọ̀ ẹ̀sìn Islam sọ hmm. kò gbọ́dọ̀ jẹ́ òjò tó jẹ́ ọ̀wínníwínní yóò jẹ́ wábiwọ̀ sí òjò òjò tó lè wó kú ọ̀lẹ <laughs> nítorí kí ló dé níta ń bẹ̀rù ni pé tá a bá fi lè pa mọ́gìrìbà àti ìṣá ìpọ̀ àwọn èèyàn wọ́n lè ti torí òjò nǹkan máa wá sí mọ́ṣáláṣí lákòókò ìṣá yìí. Hmm. so kí ìdíwọ́ yẹn ọmọ bá sí fún wa náà la ṣe sọ pé a tún pa ìṣá ìpapọ̀ mọ́ sọ̀láṣẹ́ magrib lásìkò magrib hmm. tó bá jọ pé ọ̀hún ni wọ́n ní ni tó ṣe pé láì lo agbòjò èèyàn lè lọ́nù rẹ̀ kéèyàn tún bọ̀ kí lè fẹ́ wá paṣọ láti pọ̀ sí i hmm. kámpọ̀sì bọ́ ti pé wàá kójú sú lásán ẹ̀ wá ń paṣọ láti pọ̀ àìmọye òjò tí sú tì rọ̀ àìmọye tó sì sùn tó yẹ pé tó bá ti fọ́n lọ́wọ́ ni wọ́n ní báyìí ó tún dá ni torí de eléyìí báyìí òjò yẹn a gbọ́dọ̀ rí pé ń rọ̀ dáadáa hmm. ṣáájú kó tó di pa láǹfààní àti pa Maghrib àti ìṣàpọ̀. síbẹ̀ hmm. náà ni sọ̀látò dọ́hùr àti sọ̀látò làásù hmm. bẹ́ẹ̀ ni ìmáàmù Ṣáfi'í sọ àti Ahmad nínú rìwáyà kan wípé a lè pa dọ́hùr àti àásù náà pọ̀ nítorí òjò eléyìí tí ń rọ̀ gidigidi ṣùgbọ́n ìtawà sàlẹ̀ sà onáà ni pé Maghrib àti ìṣà nìkan ni torí pé àkọọ́lẹ̀ ẹ̀rọ eléyìí ló wá látọ̀dọ̀ apá kan nínú àwọn sàhábà bẹ́ẹ̀ hmm. bí abdullahi bin umar radiyallahu anhuma pé magreb àti isha nìkan náà máa ń papọ̀. Hmm. wọ́n wá ń sọ pé kí ló dé wọ́n nítorí pé ìnira tó lè bá ni ìṣòro tó lè bá ni ìdààmú tó lè bá ni látàrí pójò ń rọ̀ ní àsìkò magreb yẹn nígbà tílẹ̀ ti sú hmm. ó lé ọ̀tayọrú ètò lè bá ni tójò ń rọ̀ lọ́sàn. sọ ìdí ìnà tí wọ́n fi sọ pé magreb àti isha yàtọ̀ sí dhuhr àti asr. ìmáàmù Shafi'i òun ló sọ pé zuhur àti asr lè jẹ́ bó ṣe plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello. Assalamualaikum. Wa alaikum salam wa rahmatullah. Ó kọ́ ibi ẹ ti ń pè yìí. Aisha ló ń sọ̀rọ̀ láti Oman. Láti Oman, kí ni ìbéèrè yín? ìbéèrè mi ni pé digital marketing. ṣé ṣé rìbá ni àbí ó tọ́ àbí kò tọ́. ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ni wípé nìka tí wọ́n máa ń ṣe ní ọkọ òní sílé ìyàwó òní sí ń bibẹ̀ hmm. tó tọ́ tún náà àbí kò tọ́. Hmm. hello. digital marketing yẹn báwo lẹ ṣe ń ṣe àbí báwo lẹ ṣe gbàlérò ọ̀nà kéèyàn polówó nǹkan tí kò ní ní orí igbá lórí social media. kò ní yóò wá polówó rẹ̀ tó bá ti wá tó bá ti wọ́dà fún yóò wá ṣẹ̀ṣẹ̀ lọ wá láti jẹ́ láti gbowó sọ́wọ́. náà wọ́n ti gbọ́ yé bá ìbéèrè kẹta ìbéèrè ní eré ìkẹta ni pé tí mo bá kówó fún yẹn pé bí hundred thousand pé kó gbà pé mo bá mi ti ṣe iṣẹ́ mhm. tó ṣùgbọ́n ti ń parí káwájọ máa pín eré rẹ̀ mhm. ṣé rìbá ni àti àti mọyẹ kájọ máa pín o. mo fẹ́ mọ̀ bóyá ó tọ́ sí náà bí ilé èyí ti tán máa sọ̀rọ̀. alhamdulilayi àkọ́kọ́ ni pé òfin ọlọ́run ọba kò gbà wípé kéèyàn ta nǹkan téèyàn ọba ní anabi hmm. sallallahu alaihi wa sallam onílà tabi' ma laysa 'indak. Hmm nítorí ọba ti ní ọ̀gbọ́dọ̀ ta. torí di eléyìí ká máa polówó ọjà ọjà táwọn ò tí ì mì fẹ́ni tó bá fẹ́ rà pé nígbà tó bá wo ẹni tó rí tó fẹ́ rà owó rẹ̀ tó bá mú wá náà làwọn ò fi lọ ọ̀dà fún hmm. náà láà fi rà á tún á jèrè lára rẹ̀ hmm. haram lélẹ́yìí lábẹ́ òfin ọlọ́run ọba wa. nítorí kẹ́ ẹ ṣe ni pé lẹ́yìn tẹ́ ti polówó rẹ̀ tẹ́nìkan bá show interest ipò ń fẹ́ rà hmm. kò sí nǹkan tó burú kẹ́yìn ọmọ wọ̀nyí lọ rà kó ti wà lọ́dọ̀ yín náà Hmm, kó tó wá di pẹ́yìn náà tún ta fún àmọ́ pé owó rẹ̀ náà lẹ́mú lẹ́ẹ̀fì lọ́ra ẹ̀ tún á jèrè lára rẹ̀ haram ni ro owó báyẹn. wọ́n ní ká lè ṣe ìgbéyàwó nígbà tó kò síbẹ̀ tíyàwó náà síbẹ̀ hmm. dáadáa lè ṣe ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú wípé kí aṣojú ọkọ kọ́ wà ń aṣojú ìyàwó yọ wà ń hmm. ta ni ọjà aṣojú ìyàwó náà ni bàbá ìyàwó bàbá ìyàwó oní ọ̀sọ́pọ̀ nǹkan mọ́ òun òun fi fún lágbájá yìí kó máa jẹ́yàwó fún un Hmm. so ìgbà tó sì jẹ́ pé ìwọ náà tó fẹ́ fẹ́ ìyàwó ti tọ́ ma tó fẹ́ fẹ́ mà hmm. so aṣojú rẹ òun náà wá sọ pé òun bọ́ gba obìnrin náà níyàwó òun bọ́ gbà á níyàwó òun gbà níyàwó fún ọ kèsì pọ́ gbà fúnra rẹ <laughs> òun gbà níyàwó fún ọ àwọn ẹlẹ́rìí méjì ó sì jẹ́rìí sí tó má ti jẹ́rìí sí yìgì ti so gẹ́gẹ́ bófin ọlọ́run ọba ti ṣe wí hmm. ọkùnrin yẹn yọ wá san sọ̀dáàkì ó lè sàn gbọ́ owó aṣojú rẹ̀ náà Hmm. ó sì lè má sì san sọ̀dáàkì ká má sí gbèsè lórí ẹ̀ hmm. lọ́nà tó ṣe pé gbèsè yẹn yóò sì ṣẹ́kù lọ́rùn rẹ̀ hmm. títí tí ó fi san kò sí wàhálà ńbẹ. wọ́n ní tí a bá kó kalẹ̀ fẹ́nìkan kọ́ máa fi bá ní ṣòwò lọ́nà tó ṣe pé a ti wá jọ fẹnu kò sórí pé ńgbà tí oṣù bá parí iyekíye tó bá jẹ́ èrè tá a jẹ lórí owó yẹn báyìí láti ṣèjọ máa pín bí ká sọ pé a máa pín ní ìdá mẹ́ta sí ìdá méjì tó ẹni tó lówó lápèjúwe yóò kó dá mẹ́ta nínú èrè ẹni ò fowó ṣiṣẹ́ yóò kó dá méjì nínú èrè ṣé eléyìí rìbá ni àbí èsè rìbá kìí ṣe rìbá rárá kìí ṣe rìbá rárá àmọ́ pẹ̀lú májẹ̀mú wípé kìí ṣe pé gbàdá yìí wá kó hundred thousand kalẹ̀ ẹni tí ń fowó ṣòwò yóò wá sọ pé gbogbo ṣoṣù ẹ̀ máa five five thousand hmm. ẹ̀ máa five five thousand lórí gbogbo hundred thousand rìbá gidi ni hmm. òfin ọlọ́run ọba ọgbà bẹ́ẹ̀ ẹ̀ kò dálẹ̀ ẹ̀ tún sà lóṣù yìí báyìí kí ló fowó rà ṣé n tí mo ní kó máa fowó ṣe ló ń fowó ṣe bẹ́ẹ̀ ni ọ̀dà ńgbà tí o wá sòwò tán èló lówó padà já sí hundred thousand ti di hundred and twelve thousand àjẹkẹ́ hmm. twelve thousand lẹ́jọ̀ fún láàrin ara yín hmm. ẹ pin ní bẹ́ẹ̀ bá ti ṣe fẹ́ràn kò sí hmm. bóyá gbọ́gbá bóyá èèyàn kó ètò lé sí tiẹ̀ àmẹ́sìjọ sọ́yọ́ ti kúnná láti pìlẹ̀ náà bí kẹ́ sọ pé one to one two to one three to one àbí three to two lẹ́nu yín bá ti ṣe kò sí eléyìí jẹ́ bó ṣe jẹ́. hello. hello. aleykum salaam ṣe ẹ pa quran tẹ́ ń gbọ́ yẹn sà. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kọ yí ìbéèrè yín ibi ẹ ti ń pè. abdulkadir ni láti Ìlọrin. kí ni ìbéèrè yín. ẹ dákun afẹ́ káwọn ṣètò bá wa ọ̀rọ̀ wà sáwọn brọ́dà tí wọ́n tí wọ́n máa ráwọn wọn sísà ní ẹnu títí tí wọ́n máa sùn wọn wọ́n sáwọn sálámù sí wọn báwọn fẹ́ fẹ́ wọn àbí kọ́ bá wọn sọ̀rọ̀ wà sí wọn kọ́dà fi rọ lọ́hùn fún yé ṣe bẹ́ẹ̀. àwọn rẹ̀. ẹyin sọlá. sọ alhamdulilayi wọn ní ká bá wọn pàrọ̀ wá fún àwọn brothers tí wọn rán sisters létí ọ̀nà tí wọ́n sọ pé àwọn fẹ́ fẹ́ wọn. sọ àwọn máa bá wọn ṣe ń fẹ́ kọ́ máa wáyé ó máa bá ṣàlàyé kò ń ṣe ọkùnrin bá róbìnrin tó bá lò fẹ́ fẹ́ kò burú lábẹ́ òfin ọlọ́run ọgbọ́n ó wù mí máa fẹ́ fẹ́ ọ ọ̀rọ̀ sí nílé. gbọ̀n fún ìtẹ́lọ́rùn. ọ̀rọ̀ tí ẹ̀ nílé bí ọba ti bá ní náà láti sọ. tọ kọ́sá ti má gbogbo ọ̀nà tí ò da. kẹ́sì ti pọ̀ ojú ọmọ ọlọ́mọ gbélé ti títì. tọ́lọ wa kidnap ẹ̀ pamọ́. pé àǹgbà tó ti wù mí túláàsì mi. mo gbọ́dọ̀ fẹ́ ọkọ̀ <laughs> Wàhálà àlùfáà ń kúlọ̀. Wàhálà ìgbìmọ̀ sálà ọ̀rọ̀ rahmatulahi wa rakàtí ó kọ́ ibi ẹtí pè béèrè yìí. Ẹ̀yin. Hello, o ti rè dété. Plus two three four eight zero eight three two nine three eight nine six. Plus two three four eight zero eight three two nine three eight nine six. Hello. Wàhálà ìgbìmọ̀ sálà ọ̀rọ̀ rahmatulahi wa rakàtí ó kọ́ ibi ẹtí pè yìí. Kí ìyàtọ̀ sọ̀láṣì dùhà àti sọ̀láṣì kan tó ń kọ̀ bá ṣe lẹ́yìn ìgbà náà ti sọ̀láṣì ṣubú ìsìn ṣé tó bá dé sí ti tẹ̀lé sí ṣé ó ti yẹ àkàrà bó ṣe dùn àti àkàrà. ó ti yé ó ti yé ó ti yé. ìyàtọ̀ tó sàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ni pé sọ̀láṣì eléyìí tí wọ́n ní kẹ́ ẹ ṣe lẹ́yìn àṣùbà lẹ́yìn ìgbà tó ń bá yọ mhm. tó ti gbéra sókè sọ eléyìí á ní pẹ̀lú ẹni tí kò dìde láàyè ibi tó ti ṣàṣùbà ó ń ṣèrántí ọlọ́run bí kápá ń kí alukur'an àbí à ń ṣe alukaru sọ̀bà títí tó fi wá di pé òòrùn yọ òòrùn yọ ó gbéra sókè tábà lóòrùn yọ ní twenty four after six ẹ fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kún hmm. ẹ bá ń fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kún ó ti di nineteen to seven so nineteen to seven yẹn wàá dìde ẹ sì rákà méjì hmm. pẹ̀lú àníyàn pé náfìlà tánàbí ni téèyàn bá jókòó lẹ́yìn àṣùbà tí ó kù láàyè ibi tó ti ṣàṣùbà hmm. tí ń ṣèrántí ọlọ́run dé ìgbà yìí hmm. tí èèyàn bá ṣe èèyàn gbà ládàá umra. Hmm. so sọlátù duha òun náà tó wà àsìkò yẹn kan náà ni. so ẹ ṣe sọlátù duha rákà méjì wọn takora wọn tó bá wù yẹn sí lọ́tọ̀ọ̀tọ̀ tó bá wù yẹn dàníyàn méjì fún rákà méjì àníyàn rákà mẹ́rin fún rákà méjì ọlọ́run ọba ọgbà rákà mẹ́rin jazakumullahu khairan ká mú bí ìpè ẹyọ kan sí àbí bí méjì kó tó di pé a máa lọ ẹ jẹ́ kí a yẹ ilé yìí náà wò ẹ lọ́hùn. ẹ máa pa rédíò yín àbíkẹ́ yín lọ́lẹ̀ dáadáa aleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè. kí ni ìbéèrè yín pápápá. ẹ̀yà kò ìbéèrè ni àkọ́kọ́ ó dá lórí pé tabarẹ́yàn tó máa ń tẹ̀kẹ̀yàn for granted pé ó ti mọ̀ pé tí má ṣe òtí má ti fọ́ lọ́run bẹ́ẹ̀ o yóò kù jọ́nà ni ìwà hmm. kí n káyàn fún gbogbo gbà yóò tún pé yín fọ́ lọ́run bẹ́ẹ̀ fọ́ lọ́run bẹ́ẹ̀ hmm. ìdájọ́ wo lè yóò ṣe ṣé tó bá ti fọ́ lọ́run bẹ́ẹ̀ kéèyàn má nà ní mọ́ ni àkọ́kọ́ nìyẹn ìkejì wá ni pé lórí nǹkan tí àwọn olùmọ̀ sọ fún wa pé aláàkórira fún wa ká tẹ̀ kíyàn àbí kan tó bá jẹ́ pé bóyá èèyàn ò fẹ́ dé mọ́ fáwọn tó díyàn nípa pàjùlọ bọ́ wọn àyọnú sí i Mm-hmm. kéèyàn ọmọ ṣe fún wọn lọ ni kéèyàn ọmọ fi kan ìbínú wọn ni àbíbò láti yanjú àárín ẹ̀dá kan. alhamdulilayi ẹni tó ti máa pé tó ń bá ti fọlọ́ ń bẹ̀yìn ẹ gbọ́ ẹ gbà náà ni wọ́n ní ṣe káyé gbà ní àbí báwo ẹ mọ̀ gbà náà ni nítorí pé alákòóbá lélẹ́yìn <laughs> so ẹni tó sì fẹ́ bà tèèyàn jẹ́ gbogbo ọ̀nà ni ọmọ wa láti bà tèèyàn jẹ́ hmm. èèyàn àjẹ́ orí tìyín bàjẹ́ ó ti fọlọ́ ń bẹ̀yìn ẹ gbọ́ Hmm. ọlọ́run ọba náà ni ó padà sí ìdájọ́ gbogbo ìjà tá a máa ń jà láyé kò ní tán tẹ́lẹ̀ náà iwájú hmm. ọlọ́run gbogbo ó ti tán. Hmm. so ẹni tó rò pọ̀ ń yàn yín jẹun ọlọ́run ọba padà wá dà. bákan náà wọ́n ní àwọn máa ń kí àwọn òbí àwọn látàrí ká tẹ̀ ká kúnlẹ̀ ká dọ̀bálẹ̀ so ṣùgbọ́n àwọn òbí àwọn ó dàbí ìgbà tí wọ́n fẹ́ yọnu wọ́n fẹ́ máa ṣépè ìyọnu ọlọ́run lọ tóbìnrin bá bínú nítorí pé àyìn ṣe ń tọ́lọ̀ wọn bá ní kẹ̀sì tó bá ṣépè àdúrà lè pe rẹ̀ ọ́ padà já sí. Hmm. àwọn abẹ́ lọ́n fún gbogbo òbí tí ò bá lágbọ̀ọ́yé ẹ̀sìn kọ́ lọ́n fáwọn náà lágbọ̀ọ́yé ẹ̀sìn. àbẹ́ni kọ́ máa forí kalẹ̀ fún kọ́ máa dọ̀bálẹ̀ fún ẹ̀yìn ọ̀dọ́ lọ́ni àbẹ́ni kọ́ máa kúnlẹ̀ fún yẹn ẹ̀dọ́ lọ́ni hmm. àbí rọ́ọ̀wù là ń pa fúnra wa sẹ́ẹ̀dú bẹ́ẹ̀ ti máa lọ náà ni. Hmm. ó jẹ́ bó ti ṣe jẹ́ ìsìlámù ọ̀gbà kọ́ mọ́ ti àárín fún sí kò gbà kó ti àfojúdi sẹ́ni tó jù lọ. Hmm. ṣùgbọ́n à ń kúnlẹ̀ à ń dọ̀bálẹ̀ òsínú tẹ́sí islam wa àti àwọn hmm. abọ́gibọ̀ ọ̀pẹ ni. bẹ́ẹ̀ hmm. gí àti ìpẹ̀lẹ̀ yín bọ̀ ni jazakumullahu khairan ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọrọjì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ẹṣánú ajẹlógún ọ̀sẹ̀ tí wọ́n ti dá àwọn ìbéèrè wa ọpẹ́ pàtàkì lọ́wọ́ abu amina láti òkè àdó akíntola tí wọ́n dìjọ kọ́ orin ìwàkulẹ afa ismail jazakumullahu khairan ọládùnní bẹlẹ òun ló